really anyway dadi mi àti dangote wọn jọ máa jọ ń ṣe meeting bọ̀ ni. wow you see this house my daddy just bought it for me bí mo ṣe wà mí nígbèraga at all àwọn even àwọn ọ̀rẹ́ mi kan ní school wọ́n mọ̀ mi pé i have a lot of cars houses outside but me like gbèraga so since you said you have house in Lekki, yeah. I, I can just I, I, guess you, I can right. just give you my number because this car is just for me. My dad just really? bought But um, I found it. Yeah. But I found it. Um, but I do love for nothing so for you pé àsìkò tí ẹ gbà fún fóònù ọwọ́ yín ti expire kí n gba fóònù ẹ mọ̀ ṣẹ́jú sí mi ìfẹ́ ẹ mọ̀ ṣẹ́jú sí mi ìfẹ́ wọ́n lè ń gba fóònù wa wọ́n lè ń gba fóònù wa ń discuss yẹn wọ́n ní wọ́n ní ìgbà wa aago wọn náà wọ́n ní kí n gbà lọ́wọ́ yín kí n mọ̀ ń bọ̀ ní ẹ̀. pẹ̀lú ilé yọ. ẹ dáhùn ẹ dáhùn ẹ fẹ́ ń discuss yẹn o wọ́n rán mi No, I do. I, she's just our maid. <laughs> Our maid. No, I just, my dad. Ilé ọ̀gá mi lẹ wà yìí. Èmi ọ̀sẹ̀ méjì ní ìfẹ́ wàhálà. My dad bought me. Wọ́n ní kí n gba wíìgì tí ó yá wa. No. Wọ́n sì ní kí n gba fóònù ẹ̀yin náà wà. Mi ò fẹ́ràn rọ́bìsì lábọ̀ lè fẹ́ plan. Since the go.